òtútù kan mú ẹ òjò rọ̀ oníṣekúṣe if I sing this song and you know it's a born you nineteen forty one. ọ̀ṣẹ́ ẹ̀ sì máa rè o ọ̀ṣẹ́ ẹ̀ sì máa rè o ìbọn dára fún ẹ̀ lásán nípa bá bá bímọ ẹ̀wọ̀n ẹ̀ sì jàre. Ó lè ta mú lọ́dún lọ́dà. Now look at your neighbor, call your neighbor, neighbor. Call your neighbor, neighbor. Call your neighbor like a rich man, neighbor. Call your neighbor like a backward and your neighbor. Poverty will not be your portion. Look at your neighbor, say happy December. Now tell your neighbor, say them happy new year in advance. Now do your hand like this, all poverty, all poverty, well done like this, one like this, one like this, one like this. Oya put up for ground, every time. Oya prosperity hold ọ̀la ọ̀la ọ̀la ọ̀làdìdú ọ̀làdìdú ọ̀làdìdú ọ̀làdì wọ́n mi ẹ̀sìn ilẹ̀ sọ̀mù ẹ̀ lówó ẹ̀dọ́dọ́ ọ̀làdìdú àwọn ẹ̀kúta bàbá fi ọjọ́ ma ọ̀yà ká thirty billion in account iṣẹ́ wo lẹ̀ ṣe olè ní ẹ̀wá thirty billion dú ọ̀làdìdú ọ̀làdìdú ọ̀làdìdú ọ̀làdì ọ̀yà kí náà ti your neighbor the bible say love your neighbor now ladies and gentlemen my name is Bafuke wonderful high school student by seven guys at house. farabalẹ̀. ó fẹ́ ṣe ní pápá ó níbi tó ń lọ nù ó lọ. òun ti sọ yìnbó èmi àti wa wípé ẹ kú ìjòkó lọ́kùnrin lóbìnrin pàápàá jùlọ àwọn commissioner for health wọ́n wà láàrin wọn bíi madam ẹ ṣe wọn ní first born ìfàyè ọdúnladé adékọlá wà ní mọ́ṣúárì lè ọdúnlá mọ́ṣúárì mọ́lẹ́ wọ́n wá sọ ó ní ibi yóò lè gbèrò. mo ní bí yóò lè gbèrò ó la ṣòro ayé ẹ̀ ló lè báyìí kò gbèrò báyìí èrò wa ta ọ mọ̀ wọlé ni o. So once again, I want to say thanks for coming, for leaving your jobs, your comfort zone, to honor a wonderful guy, fantastic actor, award-winning, well-traveled, well-articulated, you know, everything that can pass. Ambassador, you know, rush after But we are here to you are now. ó ń kọjú sẹ́ẹ̀ mo ló ń kọjú ẹ̀ ó ní ibi tó lọ sọ fún lẹ́ẹ̀kan ibi tó àṣẹ rẹ̀ ó wọ̀ yọ̀ ọ̀dọ̀ sẹ́ẹ̀ madam sadiẹ ó kò ní sí pàtí ẹ̀ so that's why you were anyway to focus on corporate to all right so we are here to present the award for the best edit. And we all achieve in Jesus' name. Alright, and the nominees are, if you're ready, follow Oh. And um, uh, we ah, ah, are. Olùkọ́ tẹ̀lé, à I did. ni, à ń sọ ni. is. Mi ò kì í pẹ́ lórí ẹ̀. Mi ò ń pẹ́ lórí ẹ̀. Bá máa parí. Má tọ́ sí ṣẹ́gun ṣẹ́gun ọláwálé ọwọ́ sọ́rí sọ́rí ẹ má bẹ̀rẹ̀ ẹ àfi sọ́wọ́ ìlọ glass leather má bẹ̀rẹ̀. And the best editor of the year is Olakunle Olabode. I'm sorry please. Kazeem Ọlábọ̀dé tẹ́mi àtẹ́tí ríra láti bí ọ̀sẹ̀ méjì báyìí tó ẹ̀mí lò ó tà ríra. Tàti tàti ríra káṣíkò jáde ẹ̀ tàṣẹ́. Ǹjẹ́ mo bẹ sọ̀rọ̀ àwọn? Ara sọ. Ẹ ríra kí la ṣe? A fi ṣiṣẹ́ náà. Àti kíni? Àti ìjà àti ìpè. So that is it. Kò sí sentiment nínú ọ̀pá tá a ṣe like what they said before. God bless you all. Thank you. Thank you, thank you, thank you. Once again, a round of applause for Odunlade Ademola. A thunderous applause. As Asuri. Thank you, your Majesty. OAP, e e firstly, I want to thank God Almighty. for this award. I'm dedicating this award to all my co-editors and my producers. Thank you so much. God bless you. Thank you so much. security for this evening. Um, I hereby um, present this award of recognition as an icon in filmmaking, and that goes to guess who? You can't guess. Okay, it goes to Otunga Bolaji Amusa. Excellent.

All right. Uh, on behalf of our global president, Otuba Bolaji Amushan, Mr. Ati JP, uh, I say thank you so much, Ambassador Odulade Adekola, for this wonderful award. God will continue to bless you. And also, I really appreciate the commissioner. God will continue to be with you. Thank you so much.